الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين نقوم سابا ويوا وبابو عبادة وانا تجدي أماكيسي تنقراوا لوري أمان دجو شريعة تنسي بلو آوي èyí tí a tún mẹ́nubà lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun ni kakọ́ rárá wa létí jàmá nígbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ a rí pé bí some minutes to six aago mẹ́fà fẹ́ lù òun ni àlùfájà rí ń wọlé kéèyàn má wàá dúró lórí yìí ò ní sí o àsìkò tá a ń lò yìí àsìkò tí òòrùn kéré sí ni o ń di ìṣẹ́jú kan ń di ìṣẹ́jú méjì irú òní nílọrin bíi five forty four àṣùbà àti wọlé o kéèyàn máa lò tọ́jú alákọ̀ọ́kọ́ gbà bí báyìí ní táwí ìparí ọjọ́ ń yí padà o lọ́nà bá wò ta nísìn lẹ́yìn tẹ kásùbà gan orípe lẹ́ńtẹ̀tẹ̀ má o torí náà ẹja fèsì o ẹja fèsì o ẹ̀ẹ́ ọ̀dà ọ̀dà ká lọ́ra ká jẹ sàárì àmẹ́yàn gbọ́dọ̀ wá máa jẹun nígbà tí ààwẹ̀ gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ o ẹjẹ́ àfiyèsí ẹ̀yùn náà ni ó tún wá mú wa ká mú dápọ̀ àwọn ìdájọ́ tó tún tó jọ bẹ́ẹ̀ inú tí kò sí láyé tẹ́lẹ̀ tó ẹsẹ̀ dé àwọn alfáàsì ti dá sí àti máa kí ni ìdájọ́ ṣẹ̀rí à bẹ́ẹ̀ musa san ọlẹ́sàn dáadáa bàbá wa ìgbà bàbá gombaz bí wọ́n pé ẹnìkan lọ airport ọwọ́ pléènì kí pléènì rí o tó gbéra ní airport ibi tó wà magribi ti wọlé ah, ọba òsìmù àwa náà mọ bí pléènì ṣe yára tó láàrin wákàtí kan wákàtí méjì tí pílẹ́ẹ̀nì fi ńgbà àwọn òdèlú mi ti ń lọ ohun ìwọ̀ ń bẹ̀ yóò tún tún ààrẹ mi bẹ̀rẹ̀ ni rárá o rárá o bẹ́ẹ̀ bá wà ní ibi tí òun bẹ ti wọ̀ tí àìsìkò sínú bẹ ti tó yóò sínú náà ọba wa jẹ́ pé ńgbà tí pléènì rẹ̀ gbéra gbé ìrìn a thousand miles ìṣẹ́jú mélòó ni pléènì ìrìn ńgbà tí ó fi débẹ̀ àsìkò yẹn yàtọ̀ bóyá wọn ṣẹ̀ṣẹ̀ ń bojú sánmà pé òun fẹ́ wọ̀ òun fẹ́ wọ̀ ìdí máa ṣẹlẹ̀ dáadáa ni ọba àwẹ̀ rẹ̀ jẹ́ o ó ti gba àwẹ̀ bọ́lọ̀ ìjìnlẹ̀ ó gbà á kò sínú kí sínú tó tó àmọ́dé fáàkì pé ọwọ́ adélúmi àwọn ò tí ì sínú yẹn ọba àwẹ̀ tiẹ̀ jẹ́ o ẹnu kíru ẹni bẹ́ẹ̀ kó lo ẹ̀kọ́ tí rọmọtọ́ náà kọ́ wa ò táwọn afáàsì máa wí ọ̀gbọ́dọ̀ máa wá jẹun lọ́rùn lójú gba àwọn yòókù wọ́n máa wọ́n wò gba ilé yóò àwẹ̀ ni wọ́n ní ọmọ sínú ara ẹ pé alhamdulillah ẹ̀mí ti sínú bọ́ bá dé inú hòtẹ́ẹ̀lì rẹ̀ àbí ibi tí nìkan ọmọ jẹun rẹ̀ lóyún ti jẹun o nínú tí ó tún lọ́fẹ́ táwọn èèyàn ń béèrè òun ni pé ẹni tí òun náà kìí ṣe pléènì ló ń wọ̀ òjò ló sú ọba rò pé ilẹ̀ ti sú ọba fóúnjẹ lẹ́nu nígbà tí ó jẹun tán bàbá tún rí tí òun padà tún yọ yá òun ṣe bí mẹ́gírídà ẹ̀mọ̀ ní òjò sú ni àkọ́kọ́ ni pé ẹ̀dàpẹ̀já máa ń tà ń ṣe wọ́n bá pé níbi ọ̀rọ̀ ayé ti ara wa ni èèyàn yàgò pé bí o bá sú o kò ní pé òjò kan sú o torí ká má máa tanra wa o wọ́n bá ní báyìí ní ẹ lo oògùn báyìí àbí báyìí ní ẹ ṣe nǹkan báyìí kọ̀sẹ́ni tí ó kàn dúró de pé ojú ọjọ́ rí bákan yóò ní ẹyin ọmọ a aago mélòó gan lólu báyìí wọn náà máa ṣe bẹ́ẹ̀ bọ́bá dọ̀rọ̀ ẹ̀sìn ẹni ọba wa ṣe mistake tó rò lódodo lóòótọ́ jẹ̀ nílé ó rò pé ilẹ̀ ti sú lórí jẹun ọjẹun tán ní ilẹ̀ padà tó ń lórí pé lè sú ilẹ̀ tó ń bá padà bó ni ó ṣe Eh, irú eléyìí náà ṣẹlẹ̀ lójú ayé àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ó ti ẹ̀ sí aago eh, kàrán ti yíun àwa lónìí lè fi confam kò sí tó burú níbi kọ confam níbi ọ̀rọ̀ ẹ̀sìn bó ti máa confam níbi ọ̀rọ̀ ayé òun ó tún bí gbẹ bọ́bá dọ̀rọ̀ ẹ̀sìn náà máa ṣe confirmation àmọ́ bọ́bá wáyé bẹ́ẹ̀ kò ti wáyé lójú ayé ànábì sallallahu alaihi wasallam kọ̀ sáàgbó ojú ọjọ́ náà wọ́n fi má wọ́n jẹun nígbà wọ́n jẹun tán ni wọ́n bá tún padà yọ a subhanallah a rò pé ilẹ̀ ti sú ni tẹ́lẹ̀ tá a jẹun àkọ́kọ́ ìdájọ́ ni pé wọ́n gbọ́dọ̀ jẹ̀mí ìmọ̀

kọ́dẹ̀ ịtọpọ ịtọpọ nínú àwọn onímọ̀ àwọn ni yóò san àwẹ̀ ìjọ náà yóò san àwẹ̀ ìjọ náà kọ́dà ní wọ́n lè gba àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àwọn ní mistake nù ọlọ́run ní mistake ah, منهم شيخ الإسلام ابن تيمية رحمه الله شيخ الإسلام ابن تيمية لما كما تبع والفا أعواني كوني بيقصان ààrẹ ìjọ yẹn mà kí ló dé tá a fi ṣàlàyé báyìí ni pé má rò pé tọrọ ọrùn ni ọkàn gbọ́ fátíwá kan wá ń wà kí alẹ́ ìsìnkàn ti lẹ́yìn òní sánmọ́ kọ́dà tó bá rí báyìí àmọ́ kìlọ̀ fúnra wa àmọ́ gbára àgbẹ̀ àgbẹ̀ kíní kan ní mọ̀rọ̀ áàtú àlùfẹ́lá ṣògùn àbámọ̀ àwọn àlùfáà ní bọ́ọ̀bá lè san àwẹ̀ ẹjọ́ yìí padà ọ̀dà o bọ́ọ̀bá lè san padà bọ́ọ̀bá jẹ́ gbèsè kò ti kílíà gbèsè ni bọ́lọ́n bá sì rí i pé kò ní ìdí ọ̀sán yọ ọkọ̀ ládàá náà fìlà kalẹ̀ fún ọkọ̀ gbàwẹ̀ náà fìlà the same ruling ìdájọ́ kan náà ló apply sí ẹni tó ń nọ́ọ̀mà kìí sẹ́ni tó wà careless tí ó mọ̀ pé ilẹ̀ ti mọ́ oúnjẹ sàárì lọ́njẹ gba àwọn sí wíńdò náà gbé a ah, aláàjì ilẹ̀ ti mọ́ ẹ̀sìn tó ń jẹun pé ah, àwọn ọmọ àkọ́kọ́ ni pé yóò stop oúnjẹ ọ̀pọ̀lọ̀ tó gbó kẹlẹ̀ mìíràn nígbà tó ti mọ́ èyí tó wà mà tẹ́lẹ̀ tó fi jẹ́ ń kọ́ the same ruling tí mo ní ọ́ apply bẹ́ẹ̀ náà lélẹ́yìn náà púpọ̀ náà ní mímọ̀ ní ọ̀sán àwẹ̀ ẹjọ́ náà ó ti jọ̀sán náà nù àṣìdúnú wọn tí wọ́n yá èyí wọn gbà tí ò ti hàn sí Al-Kùránì ní hatta yatabayyana lákùn títí tí hàn sí ní ìpele tí má kì hàn sóhun ní rẹ̀ èyí wọn náà inú kọ́ jẹ́ gbèsè sísan tó san àbí kó sì bọ́ sí náàfílà fún ẹ̀ èyí òun fẹ́ni tí ọ̀tán rẹ̀ o fẹ́ni tí jẹ̀ní ń lè ló ṣe mistake ní o ṣẹ̀rí sọ̀rọ̀ eré o tọ̀rẹ́ lómi ọmọ sọ fáwọn ọmọ rẹ̀ pé mẹ́tí ìsílẹ̀kùn àwọn ọmọ bàá rí pé ilẹ̀ jì mọ́ ọ̀ntara rẹ̀ lè yí wọn hmm. ọ̀ntara rẹ̀ lè wọn ọ̀ntara ọlọ́pàá torí náà ló ti jẹ́ káfí ọ̀ka àbí méjì kún ọlọ́ni rántí nísìn àwọn èèyàn ń béèrè àwọn tí ó ní asma tí a mọ̀ pé wọ́n máa lo nǹkan tá ń pè ní inhaler wọ́n mú lọ́wọ́ tó máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n pé kódà kódà kódà ọ̀nà asma ọ̀lẹ́jẹ̀ ṣúgá ọ̀lẹ́jẹ̀ rúrú òníkan ọ̀ràn pọ́lọ̀ sórí wọn ọmọ ẹ̀dá adama ìdàgbà lókè òwe gbogbo àwọn tí ó ẹ̀gbẹ́ fún náà ọ̀ràn kò fún ọ̀dá láti ọ̀tíkí ni ìdájọ́ ẹni tí ó ní ìdí àti máa lo ìhélà tí ọmọ fín sí mú torí bí ọba ṣe bẹ́ẹ̀ ọlọ́mọdé ara burú mímí ẹ lè máa jálẹ̀ máa ǹjẹ́ yóò torí pé oní asúmàlù yẹn wọ́n máa lo èyí lákò ní gbáwẹ̀ ara ọgbàwẹ̀ kọ́dọ̀ ìtọ́ fẹsẹ̀ nílẹ̀ nọ́rọ̀ àwọn onímọ̀ ní pé kọjá àwẹ̀ kọ́dà wọn bí àwọn mẹ́díkù dọ́kítọ̀sì náà gbogbo òní àwọn mẹ́díkù dọ́kítọ̀sì yọ́ yà wọn àfàgbà inhaler ibi tí ń lọ ìsọ̀nà ibi tó ń jẹ ń lọ kò túnmọ̀ bí ìgbà téèyàn jẹ oúnjẹ torí náà bí oní ìhélà ti rí nù ẹ̀ntọ́ bá níbi àti máa lò lọ́sàn ààwẹ̀ insha Allah kò bá ààwẹ̀ rẹ̀ jẹ́ o àmọ́ ká tún fi kún gbogbo nǹkan ló nídi ká máa sògùn àbámanú ẹ̀sìn àwọn medical doctors àwọn onímọ̀ tí wọ́n bí wọ́n wọ́n ní wọ́n jẹ́ káwọn ọmọ pé ìhélà méjì ní ń wọ́n ní ìhélà kan preventer ọ̀kan reliever nínú tó máa rẹ̀ ìyẹn ni pé àwọn inhalers kan bẹ tó ṣe pé kìí ṣe pé asthma ti ó ti fẹ́ níyànlá kọ́mọ́bà níyànlá náà lèyàn fi lò kalẹ̀ preventer wọn ni wọ́n ń pe wá àwọn inhaler bẹ́ẹ̀ wọ́n nírú inhaler bẹ́ẹ̀ wọ́n èyí pé ní ó lò jẹ́ méjì náà lọ bàbá ìpérù yíò ní ìhélà jẹ́ ma lò kán sí ma lò sínú ọ̀sẹ̀ ma lò ní sáàrì ọ̀rẹ́ ni tọ́bá wá ṣe pé rìlíva jẹ́ ìgbìní ìbá ti fẹ́ yíwọ́ ọ̀sáré fi bọ̀ mú títí ọ̀bá tí ilé tó bá wọn mọ́mọ́ wá gbò pé ọ̀ní asímà ọmọ gbé kí ní bọ̀ gbogbo gbà rárá èyí tó bá jẹ́ rìlíva òun làwọn àǹfààní àìyún kò sí nǹkan kan gbogbo nídìí rẹ̀ ni láti lò lọ́sàn àwẹ̀ àmọ́ ẹni ọba ṣe pé pìrìvẹ́ntà ni ìnhélà àti ẹ̀ máa lò kan máa lò sáàrì kò sì máa lò ní ìsinmi هذا والله أعلم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين جزاكم الله